Mupulihun ló lè àwọn ọmọ wa. Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọlé ẹ̀kọ́ muflihun oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. muflihun group of schools ni ẹja máa lo ẹ má wẹ̀yìn. bámu kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery ní gbẹ̀yìn. sound qualitative Islamic and Western education competency in Arabic language. clinical and memorization, experienced and competent teachers sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìdíòbí area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò, Ajibola street, beside Alafia bread bakery, Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú wa lọ sí موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò al èyí tí ilé ẹ̀kọ́ mufliun schools tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódún ìdí òbí tí ẹ̀ka iléèwé tó wà ní muslim masfala road ajibola street nílùú ìbàdàn kí a ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n àlékún àgbéga àlékún dáadáa máa bá ní ṣe fúnlé ẹ̀kọ́ mufliun schools gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde níléèwé yìí àtàwọn mùsùlùmí míì tí wọn ò tiẹ̀ lọ́mọ níléèwé wa táwọn náà tún dá síṣẹ́ ọlọ́run tá à ń ṣe yìí ọlọ́run já jọ sórí ire ayé àtijọ́ ọ̀gbẹ́jà kìámà jẹ́ ká jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n bọ̀kún náà kúrò lọ́rùn wọn nínú oṣù rọ̀mọ̀dọ́nà yìí tá à sì ní dọ́mọ náà láéláé tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ tó wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdulwahab onílárí tí yóò ti máa ka quran fún wa. a'udhu billahi minash shaytanir rajim. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا اتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود ọlọ́run bá ní fún àwọn ọmọ ìní àlùbáríkà tó pọ̀ àtọmọ ẹnìkọ̀ọ̀kan wa mọ̀jẹ̀ká gbàgbé màláìláì ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́bìnrin wa míì Aisha Abbas kó ka àdìsí fún wa. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam samillaha wa kul biyaminik wa kul mimma yalik rawa Bukhari wa Muslim translation the prophet of Allah may Allah's blessings and peace be upon him said Mention Allah's name before eating. Eat with your right hand and eat from what is next to you. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. 1. We should say Bismillah before eating. 2. We should eat with right hand. 3. We should eat from what is closer to us. Ọlọ́run mọ́ dá ọmọ ẹ̀ gbàgbé mọ́ o. Ẹ̀yin oríṣi Ọlọ́run a wọnú agbọ́nrin míì. Agbọ́nrin yìí la pè ní Ashabab. wa islahu limujtama youth and societal reformation jẹ́mọ́ kí ló fa àkọlé ìdánilẹ́kọ̀ọ́ yìí tóun náà gba bí apá méjì sí mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ orílẹ̀-èdè nàìjíríà yìí la wà lánàá tí n bá ní àná ó lè mọ́ jẹ́ àná ìtawà gbàlérò bí kò ṣe pé àwọn ọdún díẹ̀ sẹ́yìn kọjẹ́ pé àwọn ọ̀dọ́ ńlọlọ́run ọba lò láti tún orílẹ̀-èdè yìí ṣe orílẹ̀-èdè yìí náà la tún wà lónìí tọ́jẹ́ pé àwùjọ ń bàjẹ́ àwọn àwò wípé ìtì ń ba àwùjọ jẹ́ ó pọ̀ ṣùgbọ́n ìtì ẹnu wa lọ ọbẹ̀ lásìkò ìní ọ̀dọ́ kò rújú pàwùjọ tá a wà yìí àwọn ọ̀dọ́ ọlọ́ àwùjọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ti bàjẹ́ àwọn ọ̀dọ́ ọlọ́ àwùjọ yìí àwọn ọ̀dọ́ tó já sí wípé wọ́n nídìí ká bá wọn sọ òdodo ọ̀rọ̀ pàápàá bá a ṣe ń gbààwẹ̀ yìí tí kálukú wa náà ń gbìyànjú àti jẹni ọlọ́run a gbọ́dọ̀ bára wa sọ òdodo ọ̀rọ̀ àǹfààní ẹ̀jẹ̀ akọ́kọ́ lọ gbọ́yé tá a bá ń sọ̀rọ̀ ọ̀dọ́ ọlọ́run ọba gan tó gbogbo ayé kò fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ọ̀dọ́ rárá bí ọ̀dọ́ àwùjọ kan bá ṣe rí làwùjọ yẹn ó ṣe rí irú ń táwọn ọ̀dọ́ bá yà ìlàwùjọ máa yà àwùjọ tó dá sí páwọn ọ̀dọ́ ọbẹ̀ onímímọ̀ ni wọ́n ẹni ọlọ́run ni wọ́n ẹni ire ni wọ́n oníwà pẹ̀lẹ́ ni wọ́n ẹ̀yin tẹ́ ń gbénú àwùjọ ẹ fọkàn balẹ̀ ẹ̀yin tẹ́ ń gbénú àwùjọ nǹkan yín ò ní máa sọnù. ẹ̀yin tẹ́ ń gbénú àwùjọ wọn ò lè jí yín gbé wọn ò lè jí nǹkan yín gbé ẹ̀yin tẹ́ ń gbénú àwùjọ àwọn ọmọbìnrin yín wọn là kò sẹ́ni tí ó máa fi ipá bá wọn lò pọ̀ ẹ̀yin tẹ́ ń gbénú àwùjọ yẹn à ọkàn yín mà balẹ̀ ẹ̀ mà sórí ire o tó bá wá já sí páwùjọ kan náà àwọn ọ̀dọ́ ọbẹ̀ wọn rà wọn tún jẹrà gidi ẹ̀yin tẹ́ ń gbénú àwùjọ kò sí fọkànbalẹ̀ o ìyẹn la ṣe nídìí ká bára wa sòdodo ọ̀rọ̀ ẹ̀yin tá ẹ jóbi náà ọ̀rọ̀ kàn yín àwa tá a jólùkọ́ tá à ń kọ́ ọmọ ọ̀rọ̀ kàn wá ọ̀rọ̀ kan ìjọba ọ̀rọ̀ kan àwọn agbófinró àti gbogbo àwọn tọ́rọ̀ kàn lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ nígbà tá a bá ń bá ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ. àǹfààní ẹjẹ́ ọlọ yé wa àlọ́ lọ́n dá sánmà àtilẹ̀ tó ní gbogbo ayé ọmọ ka ọ̀rọ̀ ọ̀dọ́kùn gan-an ẹ jẹ́ á wo díẹ̀ nú àwọn ẹ̀rí eléyìí táwọn àáfàá wa tí wọ́n fi ṣàlàyé ọ̀rọ̀ ọ̀dọ̀ fún wa. àáfàá wa Abdullahi ibn Abbas radiyallahu anhuma wọ́n gbà wá wọ́n ní anabi sallallahu alayhi wa wọ́n náà ń ṣàlàyé ọ̀rọ̀ ni àáfàá wa ibn Abbas wa ń sọ wípé má bàá fà wọ́n lọ́nà ò ní gbé ànábì kan dìde gbogbo wa látẹ̀sí mọ iṣẹ́ àwọn ànábì ọlọ́run iṣẹ́ wọn ni kí n sọ fún gbogbo aráyé pé ẹ̀sìn lọ́run ẹnígbàgbọ́ òdodo nú ọlọ́run ẹnígbàgbọ́ òdodo ọjọ́ ẹ máa wùwà re ẹ máa wùwà abú. àsáwọn tí máa wá eléyìí ọlọ́run wá fẹ́ gbé kò séǹtọ́lọ̀ ń gbé dìde lárúgbó ọ̀dọ́ lọ́lọ́ ń gbé wọn dìde ta ló sọ eléyìí fún wa àáfàá wa Abdullahi ibn Abbas wọ́n ní kódà tọ́lọ̀ ń bá tún fẹ́ fún onímímọ̀ kan ní mímọ̀ ọlọ́run ní fún nímọ̀ ìlà ṣáàbà àfi kó tó jẹ́ pé ọ̀dọ́ ni ó fi bẹ̀rẹ̀ mọ̀ wọ́n ní súnmọ̀ tálá àbí ìlàyà àáfàá wa Abdullahi ibn Abbas wọ́n bá ka àyà kan nínú Kùránì suratul anbiya quran chapter twenty one verse sixty five níbi tó bá sixty níbi tó lọ́n ti ń sọ wípé sami'na fatan yadhkuruhum yuqalu lahu ibrahim anábìwá ibrahim aleyhi salam nígbà táwọn èèyàn rẹ̀ ń sin òòṣà tí wọ́n ń sin ère tí wọ́n ń bọgi bọ̀pẹ̀ tọ́lọ̀ wọn bá wá fẹ́ gbé ẹnìkan dìde tí ó lọ ṣàlàyé fún wọn pé èmi ọlọ́run ni ẹ máa sìn èmi ni mo dá gi èmi ni mo dá irin èmi ni mo dá odò gbogbo sìgìdì tẹ̀ ń sìn tí wọ́n fi rọ sìgìdì èmi ni mo dá èmi nìkan ni ẹ máa sìn ọlọ́run wá gbànà bí ìwà Ibrahim dìde ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ gangan ó ṣiṣẹ́ ọlọ́run débẹ̀ bọ́lọ̀ ṣe gbé wá nínú súrọ́tù Maryam ó ṣiṣẹ́ dénú ìlú débi pé gbogbo aráàlú gan-an wọ́n ti ẹ̀fẹ́ sun ná gan kí wá ní tá a fẹ́ lò àáfà àwa ibùn abbas ọlọ́run bá ní yọ́nú sí bàbá àtọmọ wọ́n wá kóòtù àyà ń pé sẹ̀mí ìnà fata àti ẹ̀ ń gbọ́ nípa ọ̀dọ́ kan tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ yẹ̀dìkúrù wú wọ́n máa ń sọ ọ̀rọ̀ ọ̀dọ́ tó ti yé yùkọ́ọ̀lù láwù Ibrahim tí wọ́n ń pè ní Ibrahim ó ní láti já sí pé òun ló gé àwọn ère àwọn òòṣà wa ìwẹ́lẹ̀wẹ́lẹ̀ ta lọ́lọ́run gbé dìde ńjọ́ náà sẹ̀mí ìnà fata ọ̀dọ́ lọ́lọ́run gbé ànábì wa Ibrahim lọ́lọ́run gbé wọn dìde ìyẹn nìkan tó kọ̀ wàkọ́ni akọ́bárọ̀ lọ́wù tààlà bì í fúnmà ata Yahya bunu Zakariya alihikimata àfààní ẹ̀sọ́jà tó sọ nǹkan míì ni ọlọ́run fúnra rẹ̀ gan fún wa nírò nínú Quran pé èmi ọlọ́run nínú àwọn ànábì tí mo gbé dìde ara wọn ni yahya bunu zakariya kí lọ́lọ́wọ́n bá fún alihikima àti gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n bá wúlò nígbà bá dé bi ọ̀dọ́ tí ó wúlò táwùjọ ó fi dá àwọn nǹkan tó yẹ kárí àásọ díẹ̀ bẹ́ẹ̀ ara ẹ̀ ni alihikima àwọn ọ̀dọ́ máa ń ní wisdom ní ọ̀dọ́ tọ́lọ́run bá fẹ́ lò ṣùgbọ́n ọ̀dọ́ tí ò ní wisdom tí ó fi bà gbogbo nǹkan àdúgbò jẹ́ tí èèbà gbogbo nǹkan ìjọba jẹ́ tí èdà gbogbo ayé rú kò ní sí wisdom kò ní sí ọgbọ́n ìjìnlẹ̀ ìmàmọ́lò kò ní sí fún. ọlọ́run tó wá ń sọ̀rọ̀ nínú alukurahani ó ní wà á táyé náà ò lè hukuma sọ bí ya ẹ̀rí yẹ́lẹ́múnú zakariya aleyhi salam ọlọ́run la fún ní ọgbọ́n òye láti ọ̀dọ́ ni ọlọ́run lémi ọlọ́run náà ni mo ṣe kí ni o èmi ni mo ṣe bẹ́ẹ̀ nígbà ọlọ́run tó ń sọ̀rọ̀ nǹkan ibi àwárí fitiyatu ìlànà káháfì ẹ̀ẹ́dì pàwọ̀ tó jẹ́ àbùlì káháfì gangan tọ́lọ̀wọ̀n ọba àlékè ọlá sọ̀rọ̀ wọn ọ̀dọ́ ni àwọn àbùlì káháfì tó fi já sí ọba àlékè ọlá sọ pé innahum fitiyatun amanu bi rabbihim wazidnahum huda ọlọ́run ní sẹ́ẹ̀rí àwọn àbùlì káháfì tá à ń sọ̀rọ̀ wọn yìí ni wọ́n. wọ́n gbọ́ ọlọ́run ọba wọn gbọ́ wazidna umhuda àwa ṣe àlékún ìtọ́sọ́nà àti ìmọ̀nà fún wọn láti ọ̀dọ̀ àwọn ọlọ́run ọba. jẹ́mọ́ tá a bá wo gbogbo eléyìí ó fi hàn pé gbogbo àwọn tó tún lù ṣe lọ ọ̀dọ́ ni wọ́n. ẹ jẹ́ kí n kọ́ má díìsì kan wá ná a tún wá padà máa ṣàlàyé àwọn ọ̀dọ́ nínú ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí mọ́mú wa Bukhari wọ́n ní inna Allaha yuhibbu shababa alladhi yufni shababa u fi ta'ati Allah. ìmọ̀mù wa Bukhari wọ́n gbà wá pànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní dájúdájú sẹ́ẹ̀rí ọlọ́run ọba ọba àlékè ọlá ó nífẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ kan àwọn ọ̀dọ́ wo ni sáwọn ọ̀dọ́ tí ń fẹ́ràn kàn káàkiri ni sáwọn ọ̀dọ́ tí ń dàlúrú kí ni fáwọn ọ̀dọ́ tí ń jiyàn gbé ni rárá àwọn ọ̀dọ́ wo lọ́lọ́run nífẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ tó já sí wípé ibi ọ̀dọ́ tiwọn fi tọ́ àti là ibi mímọ́ tẹ̀láṣẹ ọlọ́run ibẹ̀ ni wọ́n lo ọ̀dọ́ wọn sí irú àwọn ọ̀dọ́ báyìí ọlọ́run ọba àlékí ọlámọ̀ nífẹ̀ẹ́ wọn pọ̀ o kọ́lọ̀ àwa náà kún ara àwọn ọ̀dọ́ tí yóò nífẹ̀ẹ́ ẹ jẹ́ ká dúró báwọn ní ẹpisodù one lórí ashabab wa islahul mujtama youth and societal reformation ilé ẹ̀kọ́ mufleon schools tí wọ́n ṣe onígbọ̀wé ètò yìí wọ́n ní ká bá wọn kí gbogbo ẹ̀yin mùsùlùmí tí ẹ wá sí annual Ramadan lecture wa eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ ṣe tán abẹ ọlọ́run yóò gbà lẹ́sìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa yóò dẹ̀ san gbogbo yín ní ẹ̀san olóore. àìbá wa mọ̀ ẹ fẹ́ máa ṣèwádìí kan nípa ilé ẹ̀kọ́ wa ilé ẹ̀kọ́ ìní abala nọ́sírì primary secondary bákan náà la ní abala ilé kéwú madrasa ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtún máa pàdé ìrìnàmì ayinaz islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa